Àlàkíá tẹlifíṣàn àwakọ̀ ọlọ́run ni. ọdẹ tọdẹ wọlú o ẹ máa gbọ́. ètò ńlá ẹ máa gbọ́. wọlú o ẹ máa gbọ́. ètò ńlá. ẹranko yẹn àwọn Ondo wọn pè ní ẹlẹ́sìn ìbò. ẹlẹ́sìn ìbò. ẹ ẹ rí àtẹlẹsẹ rẹ bí ẹsìn ìbò lórí àwọn Yorùbá pè ní kì. ìkì. obì ni máa jẹ kódà tó bá ṣe pé ní ayé àtijọ́ tẹ́ ẹ bá yìnbọn sí tí bàbá bá dáadáa yóò ja ewé yóò fi nu ẹ̀jẹ̀ rẹ̀ yóò sọ̀rọ̀ lẹ̀ bó sì máa kóńkó níbi àṣetọ́ náà fún un tọ́dẹ́ bá sì yìnbọn sí lákọ̀ọ́kọ́ tí bàbá bá ó dorí ẹlẹ́ẹ̀kẹta tí bàkẹ́tọ̀ bàbá ó dorí ẹlẹ́ẹ̀keje tí ẹ̀kejì ọba bá olórí ẹlẹ́ẹ̀kẹsàn torí kò ní lọ kò dé sáré níbi ọlọ́run dá sí dé yóò máa mú nǹkan lọ́kọ̀ọ̀kan èjèèjì díẹ̀ ni ìrìn àjò rẹ̀ òun àti ọ̀gá ló fi yàtọ̀ síra wọn. ọdẹ tọdẹ wọlú o ẹ máa gbọ́. ètò ńlá ẹ máa gbọ́. wọlú o ẹ máa gbọ́. ètò ńlá. kò sí ẹranko tí èsà bàmí tó ń tá a bá pa òkété tẹ ẹ bá gbé sínú kísìnì nínú ilé ìdáná tẹ ẹ bá mú eérú tẹ̀bá bù sẹ́nu ọ̀nà lẹ́nu ọ̀nà kíṣìnì o tẹ̀bá bu ewu sẹ́nu ọ̀nà tẹ̀bá ninu òkété lọ́wọ́ nínú ilé ìdáná ẹ rí ojú ẹsẹ̀ òkété níbi lọ nígbà tẹ́ ń wì lọ́wọ́ sẹ́ ni. tí ọba sábà jẹ́ ni ẹ̀mí rẹ̀ jáde ẹ̀mí ẹ̀tọ́ jáde ojú rẹ̀ nínú inú gbogbo ẹranko ẹ̀yin tẹ́ bá mi sọ̀rọ̀ yìí abàmì èèyàn ni yín torí pé lásán èmi tẹ́mi bá yín sọ̀rọ̀ yìí abàmì ni gbogbo wa yìí ìlàjọ jẹ́ náà bákan náà nǹkan ni ẹ̀bùn tó lọ́n fún wa wa bákan ni àní àìsẹ́bùn kan náà ló lọ́n fún wa ẹ̀ẹ́ta tẹ́ńpìlẹ̀ lọ́gẹ́dẹ̀ abàmì ni. òhun mu tó wọ̀ bàdé sálágà rẹ̀ kò ní yàgbẹ́ arígbà míì tó ń dá èèyàn ní ẹ̀ta ní ẹ̀ta ní ó gbọ́dọ̀ yá ọba yàgbẹ́ yóò dènà sálágà ní ẹ̀ta o ẹ tún àwọn àgbọ̀dẹ mi ti pé ibi tí ó yàgbẹ́ sí wà síbi yóò débẹ̀ yóò yàgbẹ́ sínú kòtò rẹ̀ kòtò padà wà síbòmí òmìnira ní sálágà ọ̀nà mẹ́ta.

ó ní èèwọ̀ tiẹ̀ òmí ìwà àánú àwọn ẹranko yẹn tí ò ṣeé yìnbọn sí lákòókò ìgbà mi irúgbẹ́ ẹranko bá ń bímọ lọ́wọ́ àgbọ̀dọ̀ yìnbọn sí tí ẹranko bá ń gbakọ ọdẹ tó bá mọ̀ kò ní yìnbọn sí torí èyí ó fi ẹ̀gbéyàwó rẹ̀ ságbèrè lẹ́yìn ni a náà fi gbakọ lójú ọdẹ tí a fi lera wọn kìí jẹ́ fẹ́ gùn so oríṣiríṣi ni ìlànà ẹranko ń ṣòfófó fún ọdẹ tó bá jẹ́ ọdẹ gidi tọ́dẹ gidi bá lọ lóògbó tó bá ti rí ẹranko akọ abo tí wọ́n léra wọn kiri kó o ti mọ̀ pé dájúdájú ìyàwó rẹ̀ ságbèrè so a ò ní yìnbọn sí i torí pé èèyàn mi ti balẹ̀ bá náà méjèèjì so bẹ́ẹ̀ ni kó bá dẹ̀ ń bọ̀rọ̀ bí lọ́wọ́ àgbọ̀dọ̀ yìnbọn sí i. ejò tẹ́jò bá fẹ orí torí ejò ká ń bẹ orí ẹni májì kò ló bó báyìí lọ torí irú ẹ̀ ni a fi máa ń sàlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ kò sẹ́ranko tí ìsàbàmì ẹ wo ọká ẹ wo ẹ ẹ rí pé wọ́n gbọ́dọ̀ mi máa bẹ́ẹ̀ ló mi máa ń sọ̀rọ̀ wọ́n lágbára ní ọká wọ́n sọ ọka ò ní ọká ní agbára sèbè ní agbára tiẹ̀ lọ́tọ̀ ọká jẹ́ ọká jẹ́ ejò tó ní agbára ṣùgbọ́n sùúrù rẹ̀ gọ̀ irú ẹ̀ làmọ̀tẹ́kùn tí ń fi ajá lé káàkiri ni ọka gọ̀ ó lágbára ṣùgbọ́n bí ẹ bí ọkà ṣe wulẹ̀ kó tóbi tó ṣèdí ọ̀pá ṣèdí ó tún gbè mí ṣèdí ọ̀pá yóò tún gbè mí ẹ wà àmọ̀tẹ́kùn tá à ń sọ ilé ìsìn ẹ tí òye ni òye ẹ mú àwọn àmọ̀tẹ́kùn ẹ sọ bí èkúté ilé bá wà èkúté ilé òde jẹ mùsù òde jẹ ajé òde jẹ awọ ẹ lásán ibi irun ẹ bá gbọ̀n sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọkà àti ṣèdí ọkà máa ń gbé ìṣèdí máa ń gbé ọkà àbẹ̀ni yọ pa ọ̀ka pátápátá yóò tó gbé mi gbòdògbò láwọn àwọn àbámọ́ mi wàá bọ̀dọ̀ wá ní ẹ̀ ọ̀ka lọ lágbára jù ẹ máa lẹ́kọ̀ọ́ okòwò ní dẹ̀dẹ̀rẹ̀ lójú alágídí ọ̀ka wo ní okòwò nílẹ̀ lójú alágídí ṣèbéè ṣẹgbẹ́ ọ̀ka yóò gbé tó abẹ́rẹ́ èmi lásàmọ̀dò lórí ẹranko ẹ fojú bí àmọ̀tẹ́kùn o àmọ̀tẹ́kùn lè máa fi ṣe jangirọ́fà tí ọmọ abẹ́ láti ilé òdìke láti ibi sódìke jèrè tí ó fi ṣe so kọ́nà mú wa ní àwọn àkókò kan àwọn bẹ tọ́jú òde pa lákòókò wà o kí ni àkókò tọ́dẹ wà tí ìyàwó náà bá ní sínú. ó lójú ẹranko tó lè pa ẹranko yìí ò ní gba àárọ̀ padà inú wọn lè sùúrù wà tíyàwó ọdẹ bá lóyún tọ́dẹ bá ń pa ìṣòro yóò ra ìpadà tí ò dáa. ìgalà tíyàwó ọdẹ bá lóyún tí ọba sọdẹ tó gbójú tọ́dẹ yẹn bá pa yóò ra ìpadà tí ọ̀dà ṣùgbọ́n tó bá sọdẹ tó bá gbójú tó sì gbọ́n tí ìsọdẹ tó láhùn kò ní má là ní ojú tèmi kì í sọdẹ ní pẹran ògùn ní pẹran kò sẹ́ran tó gùn òde pa torí ògùn èmú kan má kan nínú ẹgbẹ́ àmọ̀tẹ́kùn ní ìsìn ẹni tí ọ̀bá dalẹ̀ ilé olémù kò sẹ́gbẹ́ tí ọ̀pọ̀ tọ́ dalẹ̀ òní síbẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé bóyá ẹran kan ọdẹ ògbọ́dọ̀ pa ọdẹ ògbọ́dọ̀ ọdẹ tí ọba ti dalẹ̀ tó bó kan méjì kò tó kù ò pa jíjẹ gbogbo ẹran so bó ṣe jíjẹ gbogbo ẹran ẹ bá wà ní ọba ti dalẹ̀ máa lọ máa bọ̀ bí rẹ̀ mi ò pọ̀ o ètò six seven. six one o oh six o oh eight o oh six six seven seven six one o six nọ́mbà anájú ọdẹ nù èmi ni olóyè inájú ọdẹ Lukuman Ogunlade olú ọdẹ káàbọ̀ ayétoro tí mo wà ní ìlú Bàdékù báyìí báyìí èyí tó lọ ilé Ifẹ̀ báyìí mo tó lè gbéra kí tó kọrí Ifẹ̀ lọ́la o torí ìjàkùmọ̀ ni mí ní iṣẹ́ náà bìkan lórí ẹ̀wọ́ mi báyìí ní iṣẹ́ arúgbó àlejò tó yẹ jẹ́ lẹ́dá ń dúró ọ̀yẹ́ kẹ́ máa wo ajá mi lẹ̀ ní ìsìn náà yẹ kí n ti mọ́rọ̀ oko kí n ti wá ọ̀kẹ́rẹ́ ti yẹn jẹ́ lọ́sàn-án ìlọ ó sì jẹ́ mi.